Waye liaro amuru ni Aji-Ibu ajib ada amuri ni aji wa aya tun ba aya tun ma ba-ada za li ya ta wa fa aya miin, bia awa kitu ka wanobuki la-akali aya tinubu ahiro, aya miin. Hmm. já àwákítúkà wànábùkílákalẹ̀ àyàtì bàyìnàtì àyàmì rọ́bì tàwáfàní mùsùlùmá wàlíkè níbi sọ́ọ̀lì àyàmì àmì àyà parí sura parí sura al-istiftah ó parí pátápátá. ẹ̀yin ìjọ amadíyà sẹ́ẹ̀mẹ́ntòsí súrà tí ọ̀gá yín màdí yín ìsọ ọmọ yín ànábì yín yín afànábì jẹ́ tó sọ pé òun gbà látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala lẹ́yìn lẹ́yìn alukur'an lẹ́yìn ìgbà tí ànábìwá muhammadu ti jẹ́ òpin àwọn arímìsígbà. ẹ̀yin gan-an bóyá la rí nàìjíríà ẹni tó mọ totality chapter tí ọ̀gá yín gbà ṣáptà kan leléyìí nínú tíà kọ̀ọ̀kan ló ti ṣáptà kọ̀ọ̀kan bọ̀ ọ̀tọ̀ ní ti àlékútúbà àlèhàmíyà òun ti ẹ̀ pọ̀jù eléyìí lọ ó eléyìí lọ fífi tàbáníkà tàbáníkà ka ìyẹn àní kàtán láàrin ọ̀sẹ̀ kan ó sì lóun gba wáàyí yẹn lọ́jọ́ ìdí wáàyí tó tó odidi ìwé báyìí wáàyí tó tó odidi tíra yìí odidi tíra báyìí bíi péèjì mẹ́fà la kà yìí o nínú eléyìí etí láti péèjì etí kiri náà eighty seven eighty seven eighty eight eighty nine ninety ninety one ninety two ninety three ninety four ninety five ninety six ninety seven bíi péèjì mọ́kànlá. Oni súra súra ẹyọkan tẹ wá rí àlẹkùtùbàlẹ àmìyà ó di di báyìí lòun ló lòun gbà lọ́jọ́ yídì tóun fi ṣe kútùbà ṣe rí ẹ̀yìn ìjọ amadíyà kò sí ní tó jẹ́ kẹ́ ẹ máa sá fún mi ẹ mọ̀ pé mi ò ní sọ́jà mi ò lọ́lọ́pàá. mi ò ní eh, mánu wọ̀ ńlọ́mọ ogun ńlọ́lọ́pàá ẹ̀yin náà mọ̀ bẹ́ẹ̀ àmọ́ ọ̀wọ́ tí mo kà jáde yìí ẹ̀ lè dìfẹ́ǹdì ẹ̀ lójú agbo debate wàláhí fún ẹ̀yin náà ti máa tọ̀ sókòtò báyìí o pé ha ọkùnrin sì ń ka kíní ìbọn ta ó sì ń ka kíní ìbọn ó sì ń ka kíní ìbọn bẹ́ẹ̀ ni ń kà jáde torí pé ẹ̀ ń pera yín ire ẹ̀ ń pera yín ní mùsùlùmí tí ń tẹ̀lé ànábì Muhammad sallallahu alayhi wa sallam whereas ẹ kàn fi kùránì àwa mùsùlùmí ẹ fi ń ṣe bójúbójú ni. kí là ń pè ní kúránì bí wàyí ni ẹ̀yin náà ní wàyí tiyín ẹ̀yin náà ní wàyí tiyín wàyí tàwa mùsùlùmí tó jẹ́ kúránì chapter one fourteen ló wà ń bẹ̀ one hundred and fourteen chapters ló wà ń bẹ̀ chapter wàyí ti Mirza Gulam Amadu yín èmi ò tí ì mọ yí ẹ̀ àmọ́ a fẹ́ sọ̀rọ̀ yín ní ká ti di ìsànákì èso oògùn káwọn mùsùlùmí lè mọ̀ wípé ẹni àìjí rí ẹni àìjí kò níjọ amadíyà la fi mú sáǹpù wá sáǹpù rèé afẹ́fẹ́ lè ṣe sáǹpù ni kì í sọ̀rọ̀ yìí nìkan ni mo fẹ́ máa sọ. So ọ̀rọ̀ pọ̀ lóríṣiríṣi ọ̀tọ̀ ni tàwọn tìjàníyà ọ̀tọ̀ ni tàwọn yà ọ̀tọ̀ ni irúnmalẹ̀ tí ń gbé igbó onígàmbàrí. bóun náà ṣe ń sọ pé òun lálàá lọ́nbó ń sọ̀rọ̀ rèé tóun náà ń kọ́ lẹ̀. bó bá pẹ́ bóyá àwọn ọmọ ẹ̀yìn ẹ̀kẹ́ bá mọ kéwú wọ́n bọ́ òun náà tu sí lárúbáwá wọ́n bá tu sí gẹ̀ẹ́sì òun náà máa sọ pé ìwé tọ́lọ́n fi bóun sọ̀rọ̀ rèé bí Mirza Gulam Ahmadu náà ṣe bẹ̀rẹ̀ rèé kó tó di ògbólógbò òpùrọ́ kó tó di ògbólógbò òpùrọ́ ṣẹwárí ibi tí à ń lọ ò jìnnà o ibi tá à ń yà òun ló pọ̀. ẹ̀sùn tí àwa mùsùlùmí fi ń kan Mirza Gulam Ahmadu òpùrọ̀ lórí àwọn tírà sánmà tó sọ pé òun náà gbà látọ̀dọ̀ Allah àwọn ẹ̀sùn tá a fi kàn lórí ẹ̀ òun ni pé Mirza Gulam Ahmadu ó parọ́ pé òun náà gba àwọn ìmísí. Si pé àwọn ìmísí sọ̀kalẹ̀ fún òun látọ̀dọ̀ Allah nípasẹ̀ àlá nípasẹ̀ ìríran nípasẹ̀ ìṣípayá àti nípasẹ̀ ìmísí. ohun tó sọ yẹn tẹ̀yìn gbàgbọ́ nínú ẹ̀. E ògbólógbò rọ ni wàyí a ti wá ka ọ̀kan báyìí nínú àwọn tírà sánmà yín tẹ́ ń pè ní al-istifta àti kàkan àti ọgbà ọ̀rọ̀ yín tẹ́ fi sọ orúkọ ìwé náà al súra al-istifta àti báyìí mo wá fẹ́ ṣe analysis mo fẹ́ ṣe review a fẹ́ gbéyẹ̀wò láti fi rinlẹ̀ wípé súra àlèsìftà yìí Mirza Gulam Ahmadu ó jalè ọ̀pọ̀lọpọ̀ àwọn áyàlùkùrọ̀ àání láti fi kọ̀mpóòsì ẹ̀ ni. ó jalè ọ̀pọ̀lọpọ̀ aya nínú ní àwa mùsùlùmí láti fi hun ìhunkíhun ọ̀rọ̀kọ̀rọ̀. ó jalè àwọn aya kan ní odidi. ó jalè àwọn ááyà kan ní ààbọ̀ ààbọ̀. ó jalè àwọn àyà kan tán ó pa ọ̀rọ̀ míì pọ̀ mọ́ wọn yálà níwájú yálà láàrin yálà níparí gbogbo ìwọ̀n yìí ó ní màá ṣe ìtọ́ka sí insha Allah bẹ̀rẹ̀ láti ọ̀la lọ. I'm now going to review the so-called chapter al-istiftah claimed by Mirza Ghulam Ahmad to be a revelation from Allah to his followers, the Ahmadis. ó jí àwọn àyà kan sẹ́ láti inú alukur'an ó jí wọn lódìdí ó jí àwọn àyà míì ó jí wọn láàbọ̀ láàbọ̀. yóò wá jí àyà míì tán lódìdí tàbí yóò jí ní ààbọ̀ yóò wá mú ọ̀rọ̀ tara tiẹ̀ yóò fi yóò fi panẹ́ bíìtì ẹ̀ yóò jó mọ́ bí ìgbà tí wẹ́dà bá jórin mọ́ irin yóò jó mọ́ míì ní ọwọ́ iwájú yóò jó mọ́ òmíràn lọ́wọ́ ẹ̀yìn yóò jó míì mọ́ láàrin àyà. gbogbo tí mo sọ yìí pátá òun èmi yóò máa fi hàn ayé. láti ọ̀la lọ èyí ó sì gbà mí tó bí ọ̀sẹ̀ kan súrà tá a kà fọjọ́ méjì àgbéyẹ̀wò rẹ̀ ìtọpinpin rẹ̀ yóò gbà mí tó ọ̀sẹ̀ kan insha allah. so ẹ̀yin ìjọ amadiya ẹ máa retí àlàyé mi àgbéyẹ̀wò mi ìtọpinpin mi lórí súra àdìsífà tí ọ̀gá yín ògbólógbòó òpùrọ́ aṣíwájú. najimudeen iyìọlá Ilero, nínú irọ́ pípa ọmọ bíbí ilẹ̀ India ní abakodiyan mirza gulam ahmadu irọ́ tó pa máa lọ́wọ́. nínú súra rẹ̀ sìftá rẹ̀ ajalérọ́ náà. ìjàmbá lélẹ́yìí jẹ́ o. látọ̀dọ̀ Mirza Gulam Ahmadu ní àdáyanrí ìjàmbá ló jẹ́ láti ọ̀dọ̀ gbogbo ìjọ Amadíyà ní àpapọ̀ Ẹsẹ̀ ṣe ìjàmbá náà sí Islam ẹsẹ̀ ṣe ìjàmbá sí Allah ẹ ṣe sí Islam ẹsẹ̀ ṣe ìjàmbá sí Quran ẹ wá ṣe ìjàmbá sáwà mùsùlùmí. ẹ wá ní adákẹ́ ká máa wò níran never and never a ní dákẹ́. ìtẹ́ ẹ̀sùn tí lè fi jóná á sọ. ohun tẹ́ ẹ sùn tí ilé ẹ̀sìn yìí fi jóná déérú á sọ. àwọn tá a ti ń sọ ọ́ bọ̀ náà rẹ̀ náà ni o látìgbà tí mo ti bẹ̀rẹ̀ tí mo ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lórí àwọn tíra sánmọ̀ ìjọ amadíyà tí mo fi sọ̀rọ̀ lórí bó ṣe pé rẹ̀ ní ìmáàmù màdí àtẹ̀síṣe fourteen century tá a já nírọ́ ó pè rẹ̀ ní isa ọmọ mẹ́ríyàmà tá à ń retí ajá nírọ́ ó pè rẹ̀ lánàbí ó pè rẹ̀ lójíṣẹ́ ó tún sọ rẹ̀ di àfànẹ́bí jẹ́ atúnjá nírọ́ ara ń tẹ́ ẹ sun ara ń tíjọ amadíyà sun sílẹ̀ ẹ̀sìn wọn fi dẹ́rù rèé o wọ́n sun ilé ẹ̀sìn wọn wọ́n sun dẹ́rù ni o ní ìsìn ìtọ́wá ló ń já nàbí lé lórí ìtọ́ ló ń jẹ́ ògìṣẹ́ ọlọ́run lé lórí ìtọ́ olóhùn jẹ́ atẹ́sìnṣe ìmáàmù màdí lórí ìtọ́ tìtorí ẹ̀ sọ̀rọ̀ ẹ̀ di Ìsá ọmọ mẹ́ríàmù tá à ń retí lópin ayé lórí bàbá fẹ́ yiri wò yìí. àdúrà mi ni wípé aláò fún mi ní okun àlàáfíà ara àti àsìkò tí èmi yóò fi lè yànnàná súra àlèsìftà Mirza Gulam Ahmadu àdúrà mi fún ẹ̀yin tẹ́ ń gbọ́ mi tẹ́ ẹ jẹ́ mùsùlùmí aláwo lè jẹ́ kẹ́ lè máa gbọ́ náà yé sí pé àṣé èèwọ̀ ni láti bá amadíyà di da òwò ẹ̀sìn pọ̀ àdúrà mi fún ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ìjọ amadíyà ò ní pé èdìdí tó di etí yín jàǹká àwọ̀ tó dí ìríran yín inú agolo tí wọ́n dé làákà yín mọ́ ọlọ́run ọba bá mi tú yín lẹ̀ àsìkò kẹ́ẹ̀rí ìtúsílẹ̀ lẹ́wà yìí àsìkò kẹ́ẹ̀rí ìdáǹdè lẹ́wà yìí ẹ̀yin ìjọ amadíyà torí pọ̀pọ̀lọpọ̀ yín bóyá lẹ́mọ̀ pé tí àyè ń bẹ níbi kankan ọ̀pọ̀lọpọ̀ yín bóyá lẹ́mọ̀ pé tí àyè ń bẹ níbi kankan àwọn tó mọ̀ wọ́n ń fi dúdú bòyìn lójú pé kùránì làwọn ń tẹ̀lé àdìsá níbí làwọn ń tẹ̀lé whereas wọ́n ní kùránì tiwọn wọ́n ní àdìsí tiwọn lọ́tọ̀. tí aṣáájú wọn sọ pé òun gbà látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala nítorí náà ọlọ́run ní kọ ìpàdé wa lé wa lọ́wọ́ ní ọ̀la á pàdé láyọ̀ àti ní àlàáfíà wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. الحمد لله الذي تواضع كل شيء لعظمته àwọn ìjọ ahmadiyya àwọn tó ní kọdíyà níyà àwọn tó ní làhọríyà káàkiri gbogbo àgbáyé wọn kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe mirza gulam ahmadu lànábì àwọn ahmadiyya lòjíṣẹ́ àwọn ahmadiyya múritádọ ni bàbá rẹ̀ wọn kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. masihu tá à ń retí Ìsá ọmọ mariama kì í ṣe gulam ahmadu torí Allahu kò rán níṣẹ́ bí kò ṣe èṣù ẹni ẹ̀kọ́ tó ń jẹ́ kọ́dì ìyá níyà kí gbogbo wa lọ mọ̀ dájú pókúrọ ni mírízà mírízà gulam ahmadu pẹ̀lú nájímù ilẹ̀rọ òkúrọ ni gbogbo wọn o kàláwù fi ṣọ́ ṣọ́ wa ká má di kèfèrí o bí ìjọ àwọn ahmadiyya pẹ̀lú ìjọ tijaniya pẹ̀lú ìjọ àwọn shia kàláwù làwa níbẹ̀ mirza gulam ahmadu àti sheu ahmada tó lẹ́sìn tijaniya pẹ̀lú ibrahim niyas ó kúrọ ní gbogbo wọn o ẹ jẹ́ ká padà sínú súnà súnà ànábì Muhammad òjíṣẹ́ gbogbo àgbáyé tó sì jẹsẹ̀ dé òpin káláwù náà wá ṣe o kó fi súnà rẹ̀ borí o. الحمد لله الذي تواضع كل شيء لعظمته الحمد لله الذي استسلم كل شيء لقدرته الحمد لله الذي ذل كل شيء لعزته الحمد لله الذي خضع كل شيء لملكه الحمد لله الذي أرسل محمدا صلى الله عليه وسلم شفيعا لأمته